Ẹ káalẹ́ o gbogbo olùgbọ́ mi. Èyí ni àwọn ìròyìn tí ó ń dé sí etígbọ̀ọ́ yín láti iléeṣẹ́ Campus Radar Funab. Èmi náà ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Karimot Rabiu Ọláyẹmí. Ẹ gbọ́ àwọn kókó tí ó wà nínú ìròyìn náà. Àjọ ajàfẹ́tọ̀ọ́ ẹni kan tí a mọ̀ sí SERAP wọ́n ti kọ̀wé sí Ààrẹ Muhammadu Buhari pé kí ó tan iná ìwádìí gbogbo owó tí wọ́n ná lórí ibùdó ìfọpo ní Nàìjíríà. Ìjọba Nàìjíríà tako ìròyìn pé wọn kò ní káwọn èèyàn san dollars tí wọ́n bá fẹ́ lọ sí Ukraine. Ní ọjọ́ Ìṣẹ́gun túsídéé ni ẹgbẹ́ PDP yóò yan olùdíje fúnpò gómìnà wọn lọ́sùn. Ẹ gbọ́ àwọn ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ àjọ ajàfẹ́tọ̀ọ́ ẹnìkan lórílẹ̀‐èdè nàìjíríà serap ti kọ̀wé sí ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà muhammadu buhari pé kó pa á láṣẹ fún agbẹjọ́rò àgbà ní nàìjíríà tó tún jẹ́ mínísítà fẹ̀tọ́ ìdájọ́ abubakar malami san àtàwọn àjọ tó ń gbógun ti ìwà ìjẹkújẹ lórílẹ̀‐èdè nàìjíríà láti tanná wá láti tan iná ìwádìí gbogbo ìwà ìjẹkújẹ lórílẹ̀-èdè Nàìjíríà, láti tan iná wádìí gbogbo owó tí wọ́n ná lórí àwọn ibùdó ìfọpo mẹ́rẹ̀ẹ̀rin tó wà lórílẹ̀-èdè Nàìjíríà. Serap ṣàlàyé nínú àtẹ̀jáde kan tí ó fi síta lọ́jọ́ Àìkú pé bí ààrẹ bá kùnà láti gbé ìgbésẹ̀ yìí, òun yóò fà á lọ síwájú ilé-ẹjọ́ ni. Ìjọba Nàìjíríà tako ìròyìn pé wọ́n ní káwọn èèyàn san $1000 tí wọ́n bá fẹ́ lọ sí Ukraine ìjọba Nàìjíríà ti sọ̀rọ̀ tako ìròyìn tó gbòde pé àwọn èèyàn ń forúkọ sílẹ̀ níléeṣẹ́ ilẹ̀ òkèèrè Ukraine tó wà ní Abuja láti lọ jagun ní Ukraine nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ òkèèrè Nàìjíríà Francisca Omayuli bọwọ́lù ó ní àwọn kan sí àwọn kan sí iléeṣẹ́ òkèèrè Ukraine tó wà ní Nàìjíríà láti mọ̀ bóyá òótọ́ lọ̀rọ̀ yìí ó ní wọ́n sọ pé lóòótọ́ làwọn ọmọ nàìjíríà wá sọ́dọ̀ àwọn pé káwọn lọ kó pé àwọn fẹ́ lọ kópa nínú ogun tó ń wáyé láàrin Ukraine àti Russia àmọ́ àwọn kò ní káwọn èèyàn mú owó wá láti lọ sí Ukraine lọ jagun wọ́n tẹ̀síwájú pé àwọn kì í gba ajagunta láàyè pé àwọn kò sì pé kí èèyàn kankan mú ẹgbẹ̀rún dọ́là wá lówó tíkẹ́ẹ̀tì àti físà tí yóò fi lọ sí Ukraine lọ bá wọn jagun. Láìpẹ́ ní ìròyìn gbòde pé àwọn aṣojú ilẹ̀ òkèèrè Ukraine ní Nàìjíríà sọ pé káwọn ọmọ Nàìjíríà tó bá fẹ́ bá wọn jagun kojú Russia mú ẹgbẹ̀rún dọ́là wá kí wọ́n tó lè ríbi lọ. Ìkọlù tó ń wáyé láàrin Ukraine àti Russia jẹ́ eléyìí tó mú ìdààmú bá ọ̀pọ̀ èèyàn lágbàáyé tó fi mọ́ àwọn ọmọ Nàìjíríà tó wà nílẹ̀ Ukraine. Lóòótọ́, Ukraine pè fún ìrànlọ́wọ́ láti àwọn orílẹ̀-èdè míì láti kojú orílẹ̀-èdè Russia nípa ìpèsè nǹkan ìjà tàbí ìrànlọ́wọ́ mìíràn. Ìròyìn tí a fi máa kádìí ẹ̀ ńlẹ̀ ọ̀hún ni èyí tó sọ wípé ọjọ́ Ìṣẹ́gun Túsìdeè ni ẹgbẹ́ PDP yóò yan olùdíje fúnpò gómìnà wọn lọ́sùn. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn aṣojú láti wọ́ọ̀dù ìdìbò òjìlélọ́ọ̀ọ́dúnrún ó dín mẹ́jọ three hundred and thirty-two tó wà ní ìpínlẹ̀ ọ̀ṣun ti kóra jọ pọ̀ láti yan ẹni tí yóò gbé àṣà ẹgbẹ́ náà nínú ìdíje gómìnà tí yóò wáyé lóṣù keje ọdún yìí orí pápá ìṣeré ìlú òṣogbo nìdìbò náà yóò ti wáyé olùdíje mẹ́fà ni wọ́n sì ti jáde láti dùpò náà àwọn olùdíje náà ni alhaji akínadé akínbádé ọmọọba dọ̀tun babayẹmí Sẹ́nétọ̀ Adémọ́lá Adeleke, Ọ̀nàrẹ́bù Sànyà Òmìrìn, Ọ̀gbẹ́ni Délé Adeleke àti Dókítà Akin Ògúnbíyì ṣáájú ni wàhálà oríṣiríṣi ti ń fi ẹgbẹ́ náà lògbòlògbò lórí ẹni tí yóò jẹ́ alága ẹgbẹ́ náà lọ́sùn bí àwọn abala kan ṣe ń tẹ̀lé Sunday Bisi ni àwọn abala kan sọ pé Wálé Òjó ni alága tàwọn wàhálà yìí ló sì wàhálà yìí ló yọrí sí ìdìbò wọ́ọ̀dù wọn tó wáyé lọ́sùn lóṣù tó kọjá fi mú ìtàjẹ̀sílẹ̀ lọ́wọ́ eléyìí tó yọrí sí ikú èèyàn méjì nílùú ìpẹ̀tùmọ̀dù àti ìlú abúlé àgbẹ̀ríre nílùú ìwó àmọ́ ṣá a kò tíì mọ̀ bóyá ìdìbò abẹ́lé wọn ló lónìí yóò fòpin sí gbogbo wàhálà náà èyí ni òpin ìròyìn láwọlé sùn fún ti alẹ́ òní lẹ́ẹ̀kan sí i orúkọ mi ò yípadà èmi náà ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Rabiu Karimat Ọláyẹmí títí ìgbà mìíràn ó dàárọ̀ o.